tẹ̀wọ̀n àwọn ọlọ́jà supamákẹ́ẹ̀tì lè lò àwọn ọlọ́jà kéékèèké ẹ̀yin tó ṣe wípé ọjà ṣọ́ọ̀bù yìí ò ju hundred thousand lọ tẹ́ bá lọ rí mọ́lẹ̀lẹ̀ òkúta ni wọ́n fi pa yín ní ṣọ́ọ̀bù òkúta torí àdúgbò sọ yín lẹ́nu wípé ọjà wo lẹ̀ ń tà tírò fi pọ̀ tó báyìí wà láìta láìsùn bí wọ́n fẹ́ jọ yín sùn bá lẹ̀ lù kó kò pọ̀ ẹ kàn bá mi wá àgbọn ẹyọ ọ̀kan ẹ bá mi lu àgbọn yẹn lórí ẹ ti lu ẹ wá bá mi wá odidi atare kan atare yẹn bá mi bú èpo ẹ̀yìn rẹ̀ nǹkan kan gbúdọ̀ bọ́ dànù nínú atare ẹ wàá rún atare yẹn ẹ wàá rún sí inú ihò inú ihò àgbọn yẹn ẹ ti rún síbẹ̀ ẹ wá bá mi wá epo pupa ẹ wá bá mi rọ́ sí inú ihò àgbọn yẹn tẹ́ fi jẹ́ wípé epo yẹn ò fi mú dí òkè ẹ wá bá mi wé ẹ wá bí kinní kan tẹ́ dára bá mi fi dí ní ojú padà tẹ bá sì rí náà dédé ẹ wá bá mi wá òwú dúdú àtòwú funfun ẹ wá bá mi fi wé àgbọn yẹn ẹ bá mi fi wé ẹ fi wé tẹ bá ti fi wé ẹ fi wé típì kankan ò ní hàn lára rẹ ẹ wá lọ bá mi rì mọ́ ẹnu ọ̀nà ilé iṣẹ́ yẹn àwọn ṣọ́ọ̀ṣì àwọn private church private church wọ́n lè rì mọ́lẹ̀ because church is a business ẹni tó bá ṣe wípé ẹ̀ ń wá èrò ní ṣọ́ọ̀ṣì sẹ́wọ̀n pé kò sí ẹ̀dá tó mọ bí ọmọ ata sẹ́rí bí ọmọ atarí ṣe pọ̀ tóun bẹ́ẹ̀ náà lẹ́sìn rí èrò sí ó ti sọ fún un pé àwa tá a bá jẹ́ fúlàní báyìí iṣẹ́ wa èjú méjì mẹ́ta méjì mẹ́ta tí má tún wá fi àfọ̀ṣẹ kan lẹ́lẹ́ báyìí yóò ṣiṣẹ́ nítorí wá fi oògùn tó ṣe wípé mo bá ń jẹ yín ní gbèsè. èbó wa